إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسود دوري دلق ولتن سنن أبي داود أول كتاب السنة باب لزوم السنة عمر بن عبد العزيز ورحمه الله تعالى أم تسوج لري الشتي àti àsọ́ọ́lẹ̀ tó ń sọ fún arákùnrin tó wá béèrè nípa ọ̀rọ̀ kádàrá wọ́n ní thumma ilam annahu lam yabtadi'i an-nasu bid'atan illa qad mada ma huwa dalilun 'alayha aw ibratun fiha فإن سنة إنما سنها من قد علم ما في خلافها ولم يقل ابن كثير من قد علم من الخطأ والزلل والحمك وتعمق فرض لنفسك ما رضي به القوم لأنفسهم لين أوى رتي أتتسواج عمر بن عبد العزيز ó ń sọ fún arákùnrin yìí ó ní fardọ̀ ní nafsika máa rọ́bí àbí ìlkáwọ̀mù àti àǹfóṣe yìí ẹni tí àwọn ẹni ṣíwájú ìtàn yọnu sí fúnra wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn yàtí sànàbíwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà rẹ̀ rọ̀dùwánuláhi alayhim ajma'in in tí àwọn yọnu sí gẹ́gẹ́ bí ẹ̀sìn òun ni kí wọ́n náà yọnu sí gẹ́gẹ́ bí ẹ̀sìn fa innahum ala ilmin waqafu ibi tán dúró sí ìmọ̀ ni wọ́n fi dúró síbẹ̀ ọ̀bìbáfọ́rí na fírin káfù bákanáà ojú tó jìn òun ni wọ́n fi kóra dóńbi kátà kò ń ṣe wípé àwọn sàábé radiyallahu anhum ajma'in kò ń ṣe páwọn náà mọ kí wọ́n gbé àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn kalẹ̀ ìtọ́pọlọ wọn bá sọ fún wọn pé kán ṣe ọmọ èèyàn làwọn náà wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n mọ àti bọ̀tán ìṣerú nǹkan bẹ́ẹ̀ ni ẹni tó ṣe kó gbé àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn kalẹ̀ tí ò ṣe ti ọlọ́run ọba fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam indirectly in tó ń sọ ni pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam kò jíṣẹ́ pé ọ́ ọlọ́run ọba tó rán níṣẹ́ ọlọ́run ọba òwò dáadáa èyí tó yẹ káwọn èèyàn fi ṣe ẹ̀sìn ànábí ò jíṣẹ́ pé ìsídà kó ṣe pé èyí tí wọ́n ń sọ indirectly nìyẹn ọlọ́run ọba gangan fúnra ẹ̀ yìí kò mọ̀ dáadáa ètò yẹ káwọn èèyàn fi sìn wọn sọ́wọ́n sábẹ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kóra dó níbi àwọn àdádálẹ̀ wọn àfi kún ẹ̀sìn tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá fún wọn wọ́n kóra dó ń bẹ́ ètò mú wá náà ni wọ́n ṣe wọn àfi ní ìkùn ẹni tí ó fẹ́ jèrè tó bá di jọ́ ń gbé ní alkiyama ìlànà tí ẹ kó tọ́ ni ṣùgbọ́n káwọn kan kí wọ́n mú àwọn nǹkan tuntun kan gbé sínú ẹ̀sìn káwọn kan náà tún dé ká ní ẹ àwọn bàbá wa àwọn nǹkan tán gbé kalẹ̀ yìí nítòótọ́ ànábí òṣèré ṣùgbọ́n ní ẹ̀ dáadáa náà ni wọ́n ní náà fi gbé kalẹ̀ nígbà tí ó kì ṣe pé ọlọ́run rán àwọn bàbá kan sí wa ni ẹni tí ọlọ́wọ́ bá rán sí wa òun náà ni ànábì rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ó yẹ ti ṣàlàyé fáwọn sàábé tánjọ́ ọmọ kéwù rẹ̀ èyí tí wọ́n ṣe lẹ́sìn àwọn sàábé náà tún ṣàlàyé fún ọmọ títí wọn tààmà sí àwọn tàbíùn èyí tí àwọn ṣe lẹ́sìn sùkáwá wò yí náà kún àtúndé kí ìsìláàmù dá sí náà ni so eléyìí ìkọjá àlàní òun ni àfáà ń sọ fún wa níbí báyìí kékeré yọnu sí nǹkan tí àwọn èèyàn tí wọ́n yọnu sí fúnra wọn àti sí tí àwọn sàábí anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìtàn yọnu sí fúnra wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn náà yọnu sí bákan náà fa innahum ala ilmin waqafu ibi tí wọ́n dúró sí yẹn ìmọ̀ ni wọ́n fi dúró síbẹ̀ wàbí bọ́sọ̀ ní náà fi ojú tó jìn káfù òun ni wọ́n fi kóra dó tí wọ́n fi gbé àwọn àdádálẹ̀ ẹlẹ́ wahum ala kashfil umuri àwọn tabaníká wo ìtú àṣírí ọ̀rọ̀ ìjẹ́ kí nǹkan hàn bó ṣe yẹ kó hàn kánú akọ̀ wọ́n mọ̀ ń parẹ̀ jù wá lọ wọ́n lágbára nípa ilé jù wá lọ wa bi fadli ma fi awla bákan wọ́n lọ́lá jù wá lọ nípa àwọn nǹkan wọ̀nyí fàyínkàn alhuda ma antum alayhi tó bá ṣe rí pé ẹ̀yin tẹ́ wá lẹ́yìn ìtẹ́ ń ṣe lẹ́sìn táwọn ò ṣe òun ni tó jẹ́ ìmọ̀nà ni tàkọ́sọ́bá túnmúhùn ilé yìí ayẹ́pẹ́ ṣíwájú wọn nìyẹn tí ó rẹ̀ pọ́síbù wàlá ìkóntún إنما حدث بعدهم ما أحدثه إلا من اتبع غير سبيلهم ورغب بنفسه عنهم فإنهم الصادقون bákanáà tẹbásọ pé ń táwọn èèyàn dálẹ̀ lẹ́yìn wọn ìtumọ̀ wípé àwọn èèyàn wọn àfẹ́ tẹ̀lé nǹkan tí wọ́n mú wá ní eléyìí túmọ̀ sí pé àwọn ni ẹni ìṣáájú faqad takallamu fihi bima yakfi bákanáà àwọn tí wọ́n jẹ́ ní ìṣáájú yìí wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní nǹkan tó tó wá ọ̀wá sọ fún mímú ma ẹ̀ṣù bákanáà wọ́n ṣàlàyé ẹ̀sìn fún wa ní tó ṣe wípé yóò mú wa ní àlàáfíà kúrò mi gbogbo tó ń jẹ́ àrùn ẹ̀sìn bákanáà fama min maqsarin wa ma fawqa min mahsarin wa qad qassar qawmun fajafau wàtọ́mà anuhum akọwàmùn fọ́gọ́lọ̀ àwọn kan wọ́n ti ṣe àìṣe tó bẹ́ẹ̀ làwọn kan wọ́n ti ṣe àṣejù àwọn tó ṣe pé wọ́n wo ibi àtàwọn sàárè ti pọ̀ jù àwọn òṣè tí wọ́n báyìí àwọn oníṣe tẹ́lẹ̀ àwọn ṣe àìṣe tó àwọn táwọn pé ah, ìjọsìn àwọn sàárè kéré àwọn ṣe àṣejù ń ti tiwa pẹ̀lú pé fi àwọn àdáadáa lẹ̀ ti fi kún وإنهم بين ذلك لعلى هدى مستقيم أو صحابي نبوة محمد صلى الله عليه وسلم أولي بتوان وشاشج وشي أيشتو إليه وفي بلوري إما تدو ديدي كتبت تسأل عن الإقرار بالقدر أولو كسوى لم تنبري نفا قدر كتبت تسأل عن الإقرار بقدر أقصوا الذي تنبر فإنك بأنه قدر فعلى الخبير بإذن الله وقعت أن تم قارئ أوناني أبر لوه ما أعلم ما أحدث الناس من محدثة ولا ابتدع من بدعة هي أبين أثرا ولا أثبت أمرا من الإقرار بالقدر ó nínú àwọn nǹkan tó ṣe wípé àwọn èèyàn sọ ń parẹ́ tó ní tó ní ẹ̀rí tó dàbí kádàrá ohun orí that is ọ̀rọ̀ kádàrá ọlọ́mọba sọnú al-Qur'an ọ̀rọ̀ kádàrá anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó sọ nínú hadithi tó pọ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ń kọ́ àwọn èèyàn wọ́n gbé oríṣiríṣi wọnú ẹ̀ àwọn èèyàn sọnù pẹ̀lú ẹ̀ àti ìsìnwọ̀n tẹ̀lé nǹkan tí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tí umuwa kẹ́ẹ̀nà ó mú wá لقد كان ذكره في الجاهلية الجهلاء يتكلمون به في كلامهم وفي sha'irihim ní àsìkò ìgbà ìmọ̀ká àwọn èèyàn ma sọ̀rọ̀ ń pa kádàrá níbi ọ̀rọ̀ wọn níbi orin wọn yóò yu'azzuna bi anfusahum ala ma fatahum lẹ́ni tó ṣe wípé wọ́n máa fi ń kọ́nsólò ara wọn nípa nǹkan tó bá bọ́ fún wọn wọ́n ní kádàrà ọlọ́wọ́ba ní bàtísàmúwọ́ ọlọ́wọ́ba ní kágbà fún ọlọ́wọ́ba bọ́lọ́wọ́ba bó ṣe kọ́nu àwọn tánjẹ́lárúwọ́wá gan bífọ́ kí anábíwa Muhammad sallallahu alaihi wasallam tó dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ wọn a máa sọ ilé ثم لم يزدوا الإسلام بعده báàdù ilà ṣìdà ìgbà tí islam tó di pé ó wọ ìgboro maka ní ìtí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́mọ bá gbé dìde ní òjíṣẹ́ islam tó kàn pàtì ni ولقد ذكره رسول الله صلى الله عليه وسلم في غير حديث ولا حديثين النبي صلى الله عليه وسلم قدر نينك تجو بيجي tó dé àwọn àdísì tó pọ̀ lẹ́nàbí ti sọlé yìí ọkọ̀ sami àwọn minhu muslimun àwọn musulmi gbọ́ọ̀rọ̀ kádàrá lẹ́nu ànábíwa muhammad sallallahu fatakallamu bí fi ayati wa ba'da wafati àwọn musulmi sọ̀rọ̀ ń pa kádàrá lójú ayé ànábí sallallahu alaihi wasallam àti lẹ́yìn ikú ọba wọn wọ́tọ̀dẹ̀ ìfẹ́m lé àǹfọ́síhìm àyẹ̀kúnà ṣe ìlànà ìṣèjì ìlmù bákanáà lẹ́ni tó ṣe wípé ó gbà wípé kò sí nǹkankan tó ṣe wípé ìmọ̀ ọlọ́wọ́ bó rọ kìríkà wàlẹ́mi ó ṣe kìtààbò kò sí nǹkankan tó ṣe pé tíró ọlọ́wọ́ bá tí kò kọ́ lẹ̀ wàlẹ́mi ó ń di fi ìkádàrú kò lè sí nǹkan kàtí kádàrà ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ò lè pa bá wa innahu ma'a dhalika la fi muhkami kitabi pẹ̀lú gbogbo eléyìí náà ọ̀rọ̀ nípa kádàrà ó ń bẹnu tírà ọlọ́wọ́ bá minhu iktabasu látara rẹ̀ òun ni wọ́n ti mú mọ́ wa látara rẹ̀ òun ni wọ́n ti kọ́ wa لما أنزل الله آية كذا لما قال كذا لقد قرأوا من ما قرأت وعلموا من تأويله ما جهلت أي تيوانسي تيوان سوكيك لي طلعوا وبس آية باي كالي كيدو شكي آية باي وباي àwọn tó ṣíwájú ní wọ́n ká àyà yẹn náà bẹ́ẹ̀ ni wọ́n ní mọ̀ ń pa nǹkan tẹ́yìn ò ní mọ̀ ń pa rẹ̀ وقالوا بعد ذلك كله بكتاب وقدر pẹ̀lú gbogbo eléyìí náà àwọn gbà pé ọlọ́run ọba kọ gbogbo àwọn nǹkan kalẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba kádàrá gbogbo nǹkan kalẹ̀ òkú ti bá ti ṣàkáwà ìṣe orí ibú ẹni tí ó yẹ lórí ibú eléyìí ń bẹ lákọọ́lẹ̀ wa ma yuqaddar bákan náà ìtọ́lọ́run ọba subhanahu wa ta'ala bá kádàrá yakun òun ni tí ó máa bẹ́ẹ̀ wa ma sha Allahu kana ntí ọlọ́run ọba bá fẹ́ kó máa bẹ tó bá ń bẹ ní ìrùngbà rẹ̀ kana òun ni ó máa bẹ wa man lam yasha lam yakun ntọ́lọ́run ọba ò bá ní kó máa bẹ tí ó sì ní ìrùngbà rẹ̀ lam yakun kò ní ṣẹlẹ̀ wala namliku anfusina darran wala naf'an bẹ́ẹ̀ ni a ní kápá fún ẹ̀mí ara wa ìnira kan àbáǹfààní kan ثم رجبوا بعد ذلك ورهبوا لن yẹ وشجكوا èèyàn wọ́n ṣojú kòkòrò bákaná wọ́n bẹ̀rù kúrò ní ibi gbogbo àwọn kàtà sọ yìí tàbí ọ̀rọ̀ tí Umar bin Abdulaziz rahimahullahu ta'ala tí ó sọ fún arákùnrin tó wá báyìí àríkò kọ́kọ́ ṣíwá sí tó gùn fún lẹ́yìn ẹni tó wọ́n sọ̀rọ̀ ń pa kádàrá ṣùgbọ́n sọ́mì gbogbo ẹ̀ náà ni pé kádàrá ń táwọn alárúbáwá gan fúnra wọn ti máa ń sọ ń pa ìtẹ́lẹ̀ wọn a máa sọ nínú ọ̀rọ̀ tán bá kọ wọn a máa sọ nínú orin tí wọ́n ń kọ bákan náà alkùrán ni sọ̀rọ̀ ń pa kádàrá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run bá ní dájúdájú àwa gbogbo nǹkan adá pẹ̀lú kádàrà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ayel Qur'an tó ṣe pé ó fi eléyìí rinlẹ̀ bákan náà àdìsí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó fi rinlẹ̀ wa tu'mina bil ọlọ́run bá náà ló ti wá èyí tó ṣe pé kò dùn mẹ́ẹ́ gbà pé kí ni kádàrọ̀ ọlọ́run a lọ nínú àwọn àhàdíìsì tó lórí ọrọ kadara tó rí pé Umar bin Abdul Aziz tó sọ yìí wípé kadara kádàrà ọ̀rọ̀ tó fi clear torí pé àwọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo lẹ́yìn náà ni àwọn kan ṣiṣẹ́ orí ibú látara kádàrá yìí tó ṣe pé wọ́n ń takò àbí kan ṣe àṣejù nípa rẹ̀ àwọn kan ń takò àwọn kan ṣe àṣejù nípa rẹ̀ wàrà ìmọ̀ abẹ níwọ̀ntúnwọ̀nsì òun ni tí ó correct òun ni tí kúránì fi rinlẹ̀ òun ni tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó fi rinlẹ̀ tabawo ìtàn ìsìláàmù ìtàn wa mùsùlùmí àwọn kan bẹ tí wọ́n pè ní alkadariya alkadariya wọ́n fi wọ́n ti ti di ara kádàrà oríṣi méjì ni wọ́n alkadariyatu almusbita àti alkadariyatu annafiya àwọn kọdariya tó ṣe pé wọ́n fi kádàrà rinlẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe àṣejù alqadariyatu náfíà àwọn tí wọ́n ń takò kádàrá wọ́n pò wọ́n ní kọ́dàríyà torí pọ́rọ̀ kádàrá ni wọ́n sọ wọ́n pò wọ́n ní kíni ànáfíà torí pé kíni wọ́n ń takò wọ́n ṣùgbọ́n ìkíní kejì wọn ní torí pọ́rọ̀ kádàrá ni wọ́n sọ òun ni wọ́n tẹ́ bàtì ni wọ́n fi pò wọ́n ní kíni alqadariyya àwọn alqadariyatu náfíà yìí àwọn làwọn tó ń wo wípé àwọn èèyàn tó ń ṣe lọ́hùn nísìnyàn kan kò kírun kò gbààwẹ̀ lápèjúwe àbí èèyàn kan ó mutí àbó ń ṣe ìlà tabawonu al-Qur'an àríkẹ́ àyà sọ fún àfíkà kírun tabawonu al-Qur'an àríkẹ́ àyà sọ fún àfíkà gbààwẹ̀ tabawonu al-Qur'an àríkẹ́ àṣọ fún akámọ́ mutí tàbá wọnú al-Qur'an àríkẹ́ àṣọ fún akíkámọ́ gbowó èlé kámọ́ ta tẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léwọ̀ àbáwọn nǹkan ọlọ́wọ́ bá ṣe ní ọ̀ràn quran ni o àbí níbi ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará àwọn kan tẹ́pẹ́rẹ́ wọn mùsùlùmí tí àwọn wa ń kó sínú àwọn inú ẹ̀ṣẹ̀ yìí àwọn alúwẹ̀ ẹnu ẹ tẹbá wá sọ fún pélé yóò dátẹ́ ṣe wá àti fún ẹ̀ kádàrá ni kádàrá ni nítọ́lọ̀ ti kádàrá máa wá ní ẹ̀yìn tẹ́ ń kírun ọlọ́run lẹ́yìn ó máa kírun ni àwọn a kí náà ọlọ́run ní kí àní kí kádàrá ọlọ́run ọba ni ẹ̀yìn tí ẹni ọlọ́run ọba ní kí máa gbà ni àwọn tó lámàgbà so ìtànṣe ìwá bí àwọn kejì nínú àwọn náà wá kọjá là wípé irun tó kí ọlọ́run kọ́ ló kádàrà rẹ̀ mẹ́ bákan náà àwẹ̀ tó gbà ọlọ́run ló kádàrà pé kó má gbáwẹ̀ tẹ́tẹ́ tó ń ta ọlọ́run ló kádàrà pé kó ta tẹ́tẹ́ zina tó ń ṣe ọlọ́run kọ́ ló kádàrá kó o máa ṣe zina iṣẹ́ ọwọ́ ara ẹni ọlọ́run ọkọ̀ ò ní nǹkan kan ṣe pẹ̀lú kádàrá kò sí tó ń jẹ́ kádàrá gbólóhùn tó sọ yẹn táwa padà sínú alukur'an ó ti takò alukur'an ṣùgbọ́n ìtara ẹ̀sìn ló mú wọn sọ tí wọ́n sọ yẹn ìtara ẹ̀sìn òun ló mú wọn sọ tó sọ yẹn ìbàbàrà òfin ọlọ́run ọba òun ló mú ọ kó sínú nǹkan tá kó sí yẹ wọ́n bá bàrà òfin ọlọ́run bá wa kọjá àlà lórí ẹ̀ wọ́n bá bàrà òfin ọlọ́run bá ṣùgbọ́n wa kọjá àlà lórí rẹ̀ ṣe má ṣe ọlọ́run ọba òun nìkan tán pàtàkì àwọn arìpáwọn kan kú náà ń bẹ àwọn náà tí wọ́n lọ kó sínú dídíà nínú àdádálẹ̀ àwọn akọjá àlà lórí eléyìí àwọn tọ̀hún àìní kan ṣe òun ní ìtọ́ máa wọn kó sínú dáhùn kò sí àìbàbàrà òfin ọlọ́run ọba ṣe mẹ́ṣe ọlọ́run ọba àìbàbàrà rẹ̀ ló máa wọn kó sínú ìmọ̀ sọmọ́kádàrá láti lè fi máa sọ̀pọ́ọ̀tì àìdúródédé wọn àìka ṣe mẹ́ṣe ọlọ́run ọba kún òun ni tó lídìí àwọn síbi àìdúródédé wọn àwọn eléyìí ìka ṣe mọ́ṣe ọlọ́wọ́n ọba fún tí a ṣe jù wà ń bẹ́ ló máa wọn kó sínú ìtakò kádàrà wà sí ìtókọ̀ rẹ̀ tìǹú gúrùpù méjèèjì ẹni tó ń takò kádàrà nítorí pé èèyàn kan fi ń kẹ́wọ́ òun náà kó sínú bídíà ẹni tí òun fi kádàrà kẹ́wọ́ láti mọ́ṣe tọ́lọ́wọ́n ọba pa aláṣẹ àbí láti máa rọ́ọ̀lù tí ọlọ́wọ́n bá ní kó mọ́ ṣe òun náà kó sínú bídíà so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kọ́dà rí bóyá èyí tí ó ń takò ní àbí èyí tí ó fi ń rin ilẹ̀ láti lè fi justify ìwà àbàjẹ́ tí wọ́n ń wù so torí náà àwọn alqadariyatu musbita ó kọ́mọ̀ nǹkan àwọn afáàmà tí wọ́n ní aljaburiyya ìtumọ̀ ìjàbùríyà làwọn tó ń sọ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló fọ́ọ̀tì àwọn láti máa ṣe táwọn ṣe torí pé kí tó kádàrá máwọn nìyẹn àwọn tá ń sọ yìí àwọn náà tún wá pín láàrin ara wọn àwọn kan wá nínú wọn ipò tó bá ṣe pọ́lọ̀wọ̀n ọba ló fọ́ọ̀sì mi láti máa ṣe tí mo ṣe òun ló fọ́ọ̀sì mi láti máa kírun òun ló fọ́ọ̀sì mi láti máa ṣe zìnà àbí kí n máa ta tẹ́tẹ́ pé kádàrá kádàrá tó kọlé mi lórí nìyẹn falima yóò agbébù ni kí ló tó ń fìyà jẹ mí kí ló tó sọ mí sínú ná tó bá ṣe wípé òun ló fọ́ọ̀sì mi láti ṣe àwọn nǹkan rẹ̀ sọ àwọn eléyìí ni wọ́n ń pè ní kíni hulatul jabriya àwọn tí wọ́n tún jẹ́ aláṣẹ jù lọ nínú àwọn kíni àwọn jabriya láti pé bí ọ̀rọ̀ kádàrá náà làwọn eléyìí ti tún yà wáyé sí ìgbà tó ń wò tó lọ́lọ́wọ́ ọba ló fọ́ọ̀sì òun láti ṣe àwọn nǹkan yìí conclusion wa ni pé gbàgbé pọ́lọ́ ọba fọ́ọ̀sì ni èwo ni àbọ̀rọ̀ sọ ipò wọn jù mí sínú náà òun ni òjò kírun òun ló ní kí n máa mutí òun ló ní kí n máa ta tẹ́tẹ́ òun ló ní máa ṣe zùnà tí mo ṣe kádàrá wáyé tí ó jù mí sínú náà sọ àwọn eléyìí àwọn amọ̀sùn wọn ní kí ni aljabriya so àwọn kan náà dẹ̀ ń bẹ tó ṣe wípé àwọn èyí títí wọn ò tó lẹ́wù yẹn àwọn sọ fún ẹ ó lè jù sínú náà torí òun náà ló dẹ nítorí yẹn bá dẹ̀ ní control lé lórí nítorí wá wù ló lè ṣe pẹ̀lú ẹ so tó wá wù nísìn ẹni tó ṣe títí ẹ náà ó lè mú kó sọ sínú náà ẹni tí ó dẹ̀ ṣe títí ẹ náà ó lè mú kó sọ sínú àlùjànnà òun ló ní òun ló lè ṣe tó wù pẹ̀lú yìí sàwẹ́lẹ̀ ìran jàbùríyà kan nìyẹn náà ìran aljàbùríyà ìran wọn kan nù ìran wọn kan ní pé kò yẹ kó rí bẹ́ẹ̀ irú àwọn tá a sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹ àwọn yẹn ni àwọn tó ṣe wípé àwọn àfáà máa pè ní àwọn alqadariyatu alìbìrìsíyà àwọn tó ṣe wípé ìròrí wọn bí ìròrí ìbìlísì ni a rí pé ìbìlísì ó ń challenge ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nípa anábì adam alayhi salatu wassalam ṣe gbà pé ẹ̀hó ṣe ní kí n tẹ̀ fún torí pé ó fi ìfẹ́ ọlọ́wọ́n bá ní ó dáhùn látara náà ó lè dá anábì adam alayhi salatu wassalam látara ìyẹ̀pẹ̀ so òun lóore ju anábì adam lọ alayhi salatu wasalam so ó ń takò ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń takò ọlọ́run ọba subhanahu wa ta'ala so àwọn ayé nísìnyí alqadariyatu al-ibilisiyya so lára àwọn jàbúríyà náà ni nìyẹn wọ́n pè wọ́n kọ̀dàríyà torí pé níbi ọ̀rọ̀ kádàrá òun náà ni wọ́n ti sọnù wọ́n ń takò kádàrá wọ́n ń fi kádàrá kẹ́wọ́ láti justify aburú So ń ṣe sọ àwọn kan ní wọ́n tún wá ń takò lọ́wọ́ wa látara nǹkan yìí ṣùgbọ́n àwọn tí wọ́n takò lọ́wọ́ wa látara rẹ̀ ní so àwọn àwò pé ní ìtàwọn ń ṣe ọlọ́wọ́ bá náà lóníkàwọn máa ṣe bẹ́ẹ̀ àwọn yìí wọn wá fáwọn ọmọkùnrin ní al-qadariyatul mushrikiyya àwọn tí wọ́n ń fi kádàrá kẹ́wọ́ báwọn kèfèrí mẹ́kà ma ṣe ń fi kẹ́wọ́ so wó sọ fánàbí sọlá ìtànsílẹ̀ sí kádàrá ọlọ́mọba ni ọlọ́mọba ló ní káwà àti àwọn so kò sí problem àwọn òfin takọ ọlọ́mọba subhanahu wa ta'ala ṣùgbọ́n wọ́n fi ń wo pé ọlọ́mọba approve way so àwọn kọ̀dàrí àwọn èèyàn tán ṣìnà nípa ọ̀rọ̀ kádàrá gbogbo wọn pátápátá ọ̀nà ni èyí tó fúyẹ́ dùnú wọn làwọn tí àwọn àfá àti wọn ń sọ wípé wọ́n ní ẹ̀tọ́lọ́ ń bá fìyà jẹ́ ó fìyà jẹ́ náà dó ọlọ́run fọ́ọ̀sì ẹṣin gbogbo tó ń ṣe ni ṣùgbọ́n tó bá fìyà jẹ́ ni kò ṣàbòsí fún ẹ torí pé òun náà ló jẹ àwọn yìí ni kí ni wọ́n fúyẹ́ jù nínú àwọn kọ̀dàríyà àbí kápẹ́ wọn ní àwọn jàbúríyà láwọn tí wọ́n gbà pé ọlọ́wọ́n bá fọ́ọ̀sì àwọn ṣùgbọ́n gbogbo àwọn ilé ìtasọ náà ẹni ànù ni wọ́n bí àwọn tí wọ́n ń fi àwọn nǹkan wọ̀nyí kẹ́wọ́ tí wọ́n fi ń challenge ọlọ́run ní àbáwọn tí wọ́n fi ń kẹ́wọ́ tó ṣe kí wọ́n wò pé kò sí problem àbáwọn tó fi ń kẹ́wọ́ ní tí àwọn wò pé ọlọ́wọ́n bá fọ́ọ̀sì ẹ ṣùgbọ́n at the same time onírẹ̀tà àti fìyà jẹ́ tó bá fẹ́ fìyà jẹ́ torí pé kéèsì ẹni bí kéèsì ẹni tí àbí nǹkan tí èèyàn kan lè ní. náà àwọn tí wọ́n wọ́n ń takò kádàrá àwọn náà tún pín sóríṣiríṣi kọ́lọ́wọ́n bá kó ṣọwa níbi àwọn àdáadá lẹ́sìn àwọn táwọn ń takò kádàrá àwọn náà pín sóríṣiríṣi àwọn kan bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n ń tako gbogbo stages kádàrá ni lápèjúwe táwa ní kádàrá kádàrá ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní màá ń pa gbogbo nǹkan kó tó dá gbogbo nǹkan ìtọ́lọ́mbà fẹ́ dá sórí ilẹ̀ ayé àwọn nǹkan tí ó dá sí sánmọ́ gbogbo nǹkan tí ó máa bẹ àsìkò owó ni wọ́n lò ọlọ́wọ́n ti ní màá ń pa gbogbo ẹ̀ ìmọ̀ yìí ni ibi tó dájú dé ọlọ́run ọba ó kọ́ sínú tí a mọ̀ sí Allahu al-Mahfuz eléyìí ni wọ́n pè ní kíni alkitaba àkọ́kọ́ al-ilmu ìmọ̀ ọlọ́run ọba tó ṣíwájú gbogbo nǹkan kó tó di pé àwọn nǹkan ẹ̀ kó máa bẹ̀. ìkejì alkitaba ìkọ̀ nǹkan ẹ̀ kalẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kámà ike inna Allaha kataba maqadir al-khalaiq qabla an yakhluqa samawati wal arda bi khamsina alfa sana ọlọ́wọ́n ọba ti ní kí gbogbo nǹkan àsìkò tí wọ́n lò ìgbà tí wọ́n wáyé àsìkò tí wọ́n lò ọlọ́wọ́n bá ti ní kó mọ ọbẹ̀ lákọọ́lẹ̀ fifty thousand years before kọ́lọ́n tó dá sánmà àti ilẹ̀ làwọn kan ló ti ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ti nímọ̀ ń pa àwọn nǹkan ẹni ní ìmọ̀ láyé láyé ni ṣùgbọ́n kíkọ́ kalẹ̀ fifty thousand years kọ́lọ́run bá tó dá sánmà àtìlẹ̀ gbogbo tó ń bẹ pátápátá àti tí ó máa bẹ tí ó máa bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti nímọ̀ àwọn nǹkan ẹ ní ìmọ̀ láyé láyé ṣùgbọ́n wà ọlọ́run bá ní kó jẹ́ kíkọ́ lẹ̀ fifty thousand years before kọ́lọ́run tó dá àtìlẹ̀ so stages kádàrá nìyẹn ìmọ̀ ọlọ́run ọba tó jẹ́ mọ́ láíláí kíkọ́ kalẹ̀ then ìkẹta ní al-irada ìgbà wo lọ́lọ́run ọba subhanahu wa ta'ala fẹ́ kí nǹkan yẹn máa bẹ tábàwọ̀ oníṣìyìn kálukú wa kálukú lè sọ ìgbàtán sáyé gẹ́gẹ́ bí ìtàn tí àwọn òbí rẹ̀ àbáwọn èèyàn wọn tán pa fún ìwọ abíọ́ní on the kìnníkan ah, ọ̀ndì kìnníkan lábíọ́ 90 kìnníkan lábíọ́ àsìkò ìgbà ogun kìnníkan lábíọ́ ìgbàtẹ́niyàn bẹ nìyẹn ìgbàtẹ́ bẹ yẹn náà lọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala ló gbà lérò pé yóò máa bẹ eléyìí ni wọ́n pè ní kìnní al-irada àti al-mashi'a al-irada ti ilahiyya ìkankan wo ló máa bẹ àti kó ṣe pé tọ́lọ́wọ́ba gbà lérò pé yóò bẹ náà ni ó máa bẹ so stage kẹni wá ní alkọ́lùkù òun ní bíbẹ̀ nǹkan yẹn gbàtọ́nà ọba ní kó máa bẹ ìyẹn ní rádá bíbẹ̀ rẹ̀ gángan òun ni wọ́n ń pè ní kíní alkọ́lùkù alkọ́lùkù eléyìí làwọn afẹ́sìn àmọ́ kò fún wa ní mọ̀rọ́ tí bol kọ́dà àwọn stages kádàrà kò sí nǹkan tó ń bẹ kò sí nǹkan tó ṣe wípé ó jẹ́ ṣíṣe tó gba ṣíṣe kò sí nǹkan tó wá fáyé kò sí déètì kan tó ṣe wípé ó wá tó lọ àfi tó ṣe kó ti pass through àwọn stages ta kàkalẹ̀ yìí ọlọ́wọ́ bá ti mímọ́ rẹ̀ azalan láti láíláí ọlọ́wọ́ bá ti ní kó máa bẹ lákọọ́lẹ̀ ní nǹkan bí fifty thousand years before kọlọ́wọ́ bá tó dá sánmà àtìlẹ̀ ìgbà tí ọlọ́wọ́ bá gbà lérò pé nǹkan yóò wá sáyé nǹkan yóò come to pass òun náà nígbà tí ó come to pass alkhalku o tó jẹ́ stage kẹrin àwa náà wá fojú wárí so stages yìí ẹni wọ́n sọ̀rọ̀ pa kádàrá ó gbọ́dọ̀ mọ́ alìlmù alkitaba alirada alkhalku gbogbo tó ń bẹ àti gbogbo tó bá ṣiṣẹ́ ó gbọ́dọ̀ stages mẹ́rẹ̀ níta kàkálẹ̀ àwọn kàdàríyà kan ń bẹ tó ṣe pé àwọn yìí nìyẹn àwọn gùlátù kọ̀dàríyà ni wọ́n nínú àwọn nùfàt nínú àwọn tó ń takò kádàrá àwọn ní ọlọ́wọ́ bó onímọ̀ ń pa nǹkan kan before kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bó kọ nǹkan kan kalẹ̀ so tí nǹkan bá ṣẹlẹ̀ nísìnyí wọ́n nígbà tó ṣẹlẹ̀ yẹn náà ọlọ́wọ́ bá nímọ̀ ń parẹ̀ bára yẹn ṣe mọ̀ lánàá lápèjúwe ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nísìnyí bẹ́ẹ̀ni ẹ ṣe gbọ́ information yẹn tí mo nímọ̀ ń pa nǹkan ìgbà ẹ lọ́rọ́ ọ̀nà náà nímọ̀ ń pa rẹ̀ lọ́dọ̀ ti tiwọn ìpè ọlọ́run ọba ti nímọ̀ ń pa nǹkan yẹn láíláí pé nǹkan yìí ṣẹlẹ̀ wọn ní kò sí nítorí ọmọ rẹ̀ ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ nímọ̀ ń pa rẹ̀ nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ náà sọ àwọn ilé àwọn afáà ní kèfèrí ni wọ́n àwọn afáà máa sọ wọ́n ní jadil al-qadariyya bil dìbẹ́tì pẹ̀lú àwọn tán pé kò sí kádàrá ẹni ṣe ẹgbà fọlọ́wọ́ bá ní mọ̀ nǹkan nǹkan kó tó ṣẹlẹ̀ tọ́mà ní bẹ́ẹ̀ ni ẹni àkọ́rù kó sì mú tọ́mà ní bẹ́ẹ̀ ni àwọn gbà fọlọ́wọ́ bá ó ní mọ̀ nǹkan àwọn nǹkan kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ dẹ́n ọwọ́ àbí sí tẹ̀jì kí ni gbogbo ábíyẹ́ǹtì náà ẹ bá ti gbà bá ní nǹkan àwọn nǹkan kó tó ṣẹlẹ̀ ni wọ́n ti wà defeated wọ́n jọ́hàdù tọ́mà lọ́wọ́ àwọn bò ní nǹkan àwọn nǹkan kó tó ṣẹlẹ̀ ní káfàrú wọ́n di kìfìrí torí pé àpọ̀jà ń tẹ̀lé mọ́ Al-Qur'ani tó ń fi rìn ilẹ̀ pé ọlọ́run ọba ní máa ń pa àwọn nǹkan kó tó di pé wọ́n ṣẹlẹ̀ so later àwọn kan wá bó ṣe pé àwọn ní ti àwọn gbà pọ́ ọlọ́run ọba ní máa ń pa nǹkan ó dẹ̀ kọ́ lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala òun kọ́ ló gbà lérò ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ ní òun kọ́ ló sọ pé kó jẹ́ ṣíṣe so wọ́n tako al-iradatul ilahiyya àti al-khalq so wọ́n ń ń tó ṣẹlẹ̀ yẹn ìwọ ló ṣe é fún rẹ̀ kò ń ṣọlọ́run ló ṣe kò ń ṣọlọ́run ọba ló ṣe ọlọ́run ọba kọ́ ló dáhùn nǹkan yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run ọba sọ fún wọn pé wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run lòun ló ń dá yín àti ń tẹ́ ṣe níṣẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba tó dá wa tó lè dá iṣẹ́ tá à ń ṣe ó sọ fún wa wípé ó fún wa ní free will láti ṣe àwọn kẹ̀kẹ́ free will wà yẹn tọ́lọ́mbá ní kírun free will wà láti pé kó kí kó má kì í ṣùgbọ́n tó o bá kí ọlọ́run ọbọ̀ jẹun ya tó o bá kí ọlọ́run ọbọ̀ sàn ẹ́ lẹ́sàn dáadáa kíkí tó o bá kírun ẹ̀dọ̀ ọlọ́run ọba ni that is ọlọ́run ọba subhanahu wa ta'ala ló dá kíkí tó ń kírun ẹ̀ bó ṣe bẹ́ẹ̀ ló dá iṣẹ́ tó ń ṣe tó o bá kí náà ẹ̀dá ọlọ́run ọba náà ni ọlọ́run ọba ló dẹ òun dẹ̀ ló dá àìkí tó kírun ṣùgbọ́n yóò jẹ́ yíyà pé ò kírun yóò jẹ yá wípé ó ní o má tẹ́tẹ́ ó ta tẹ́tẹ́ yóò san ẹlẹ́sàn pé kí ni ẹ̀san dáadáa lórí tó jìnà sí tẹ́tẹ́ títa yóò jẹ yíyá lórí tó ṣe zìnà yóò fẹ́lẹ́sẹ̀ dáadáa lórí tó jìnà sí zìnà ṣíṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó ṣe ó ṣe ẹ̀bẹ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ àtiwọ́ àtiṣẹ́ tó ń ṣe ẹ̀dọ̀ ọlọ́run ọba òun ni ẹ̀yin méjèèjì ṣùgbọ́n ọlọ́run ọba fún wa ń free way ibi tí ó ti jẹ wá ń yá àti ibi tí ó ti san wá lẹ́sàn so ló jẹ́ pé eléyìí ó mọ déètì fún àwọn tí wọ́n ń sọ wípé tó bá sí pọ́ lọ́wọ́ ọba ó kádàrá in tí mò ń ṣe sílé tó fi àjẹmí wọn á ní ọlọ́wọ́ ọba kádàrá tó ń ṣe pẹ̀lú pé kí ni ó nímọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń bẹ lákọọ́lẹ̀ pé bí nǹkan yóò ṣe lọ nìyẹn bákan náà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala gbà ìgbà tó wá ṣẹlẹ̀ ọlọ́wọ́ ọba ó fi àjẹ́ tó bá ṣe tó ni ó má ṣe so eléyìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ sọmrí ọ̀rọ̀ nípa kádàrà tá a bá wo àárí pé nǹkan tí mo ń sọ yìí ó ti ń fẹ́jú kí ló mú máa fẹ́jú ó ní pé táwọn sàábé ó mọ̀ làwọn èèyàn gbé wá àwọn sàábà wà láàrin àwọn ọmọ pé kí kádàrà ń bẹ at the same time nítorí bá pa wọn láṣẹ wọn ń ṣe tiwọn ìpè ní ká jìnà sí wọn jìnà sí tọ́bàdẹ̀ lẹ́nkan lẹ́nkan lẹ́nkan tí nǹkan yẹn tọ́wọ́n ò bá tẹ̀ wọ́n ní qadarullah wa sha'a fa'al kádàrọ̀ ọlọ́run ọba ní tó bá ń bẹ ní òrùngbọ̀ ọlọ́run ọba láti ṣe bí ó ṣe tí kan bá ṣẹlẹ̀ sí wọ́n ní wọ́n sọ pé kí kádàrọ̀ ọlọ́run ọba ní so àwọn ìbèrè wọ́n fúnra wọn ní ìfọ̀kànbalẹ̀ wọ́n dẹ̀ sí ní ṣùgbọ́n àwọn kan wọ́n torí bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí analyze analyze wọ́n ṣe torí bọ̀ sí yẹn òun ni sect oríṣiríṣi dìde nínú Islam káwé àwọn tá a ti dárúkọ nísìnyí nípa ọ̀rọ̀ kádàrá القدرية المشركية القدرية الإبليسية جبرية نفاة القدري tó gbogbo àwọn oríṣiríṣi tankansi látara ìfi ọpọlọ máa fi wọnú ọ̀rọ̀ ẹ̀sìn òun ló lédi wọn lọ́sùgbogbo bí tẹ́ lédi wọn sí àwọn sàhábà rọ̀dọ̀wọ́nù láàrin yìí tẹ́ bá bí Abubakar radiyallahu anhu tó wá pọ̀ sírù èèyàn bá ju umar tó bá kọ́ sínú pé àwọn olóńgbè náà alkọ̀dàríyà tó lù ṣìríkíyà á ní òun mọ̀ ni lẹ́yìn tó mọ̀ fáwọn kan àwọn kèfèrí ni wọ́n á jù ìpàpín táwọn ń ṣe yìí ó kádàrọ̀ ọlọ́run ọba ni lẹ́yìn yẹn tún bá àwọn mùsùlùmí kan àwọn kan fẹ́ràn wọn tí sí islam ní wọ́n tún bí àwọn mùṣírikù ti pé táwọn ṣe kádàrọ̀ ọlọ́run ọba abubakar ọ̀dọ́lá ọmọ osman láwọn ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ so bí àwọn èèyàn ṣe wọ́n ń gbé oríṣiríṣi sẹ́ẹ̀tì wọnú islam gbọ́dọ̀ ṣe ń gbé wọ́ làwọn àfa ni wọ́n tako wọ́n tájà wọ́n àfa sunna pé eléyìí tẹ́ gbé wọ́n yìí òrìṣà rẹ̀ ni wọ́n yọ kúrú so ló fi jẹ́ pé nasiha tí Umar bin Abdulaziz tó fún ọkùnrin yìí àti àwọn sàábé tán lọ ibi tán dúró sí ni ó dúró sí ibi ọ̀rọ̀ ẹ̀sìn ibi pálàáfíà wà nìyẹn ṣùgbọ́n gbogbo àwọn sẹ́ẹ̀tì oríṣiríṣi tó padà tún yọ lẹ́yìn àwọn sọ̀hábà radwanullahi alayhim àwọn sẹ́kìtì ànù ni wọ́n sẹ́kìtì ànù ni wọ́n tá a gbọ́dọ̀ jìnà sí so kádàrá agbọ́dọ̀ bá kádàrá kò túmọ̀ sí wípé ká máa fi tako àṣẹ ọlọ́wọ́n ọba ṣe ọlọ́wọ́n àáṣe ìtọ́jú àdìnà sí àdìnà sí má fi kádàrá tako at the same time ní ẹni tó jì sí kòtò ẹni tí ò ṣe ń tọ́lọ́wọ́n ọba ní kó ṣe má torí wípé o fẹ́ pàtàkì àwọn àṣẹ ọlọ́wọ́n ọba lórí ṣe é má ṣe é kó wá torí ẹ sọ pé get out kò sí tó ń jẹ́ kádàrá àṣejù ní ìtún ni yìí kò kádàrá ń bẹ ṣùgbọ́n kò túmọ̀ sí pé kí ni ọlọ́run ọba fọ́ọ̀sì wa láti máa wùwà bàjẹ́ kádàrá ń bẹ kò túmọ̀ sí pé ọlọ́run ọba fọ́ọ̀sì wa láti máa ṣe dáadáa ó fún wa ní free láti ṣe bàjẹ́ láti ṣe dáadáa ṣùgbọ́n ìta ṣe tó bàjẹ́ tá a ṣe bàjẹ́ àti tá a ṣe dáadáa kádàrà ọlọ́run bá náà méjèèjì so eléyìí ó jẹ́ sọmrí nǹkan tí Umar bin Abdulaziz rahimahullah ta'ala tí wọ́n sọ fún arákùnrin yìí so inshallah àádùn abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kí ó fi ẹsẹ̀ wa rìn sí ojú ọ̀nà rẹ̀